adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀ka sí pàdọ́pọ̀ ẹgbẹ́ lọ alhamdulillahi rabbil alamin ọlọ́run bá kú ní ọdún èso ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ kọ́lọ́n ti kọ́ra níbi ṣayé wa àdúbàrẹ̀ kó bá lórúkọ ọba ọba tí ó tún ọlẹ́ tó ní kí a máa bẹ́lẹ́bẹ́lẹ́ ìlẹ̀bà náà ni adúpẹ́ fún ọba náà kọ́lọ́run ọba ìsọ̀rẹ̀dúlára wa. ọ̀pọ̀ jimá kọlọ́njí ká ṣe láyé sí láyé kọlọ́mọsí lòpọ̀ jimá tí a ṣe ní ayé ọba tí a ń dúpẹ́ fún ìhò náà lọ́ba tó dá gbogbo nǹkan tó sì pé gbogbo nǹkan bí ó ṣe tọ́ sánmà àtìlẹ̀ kọ̀sẹ́yìn ẹ̀ gbóntínbẹ́nu sánmà àtìlẹ̀ yìí òun náà lọ́ba tó dá àwọn kan wọ̀nyí àwa jẹ́rìí pé sánmà àtìlẹ̀ àní ọlọ́ba mẹ́yọ̀ kan náà ni ọba yìí kò lórogún kọ̀ kan ọba yọ̀bọ olóòrùn ọba ẹlẹ́bùn ni ó ní máa ta ìlọ́rẹ̀ tó bá wù ú àgàgà afẹ́lòmíì ní atálọ́rẹ̀ ọmọ gbàdàbà atálọ́rẹ̀ ọmọ aníkọ́mọ bí obìnrin gbogbo àbá ti ń bímọ obìnrin ọmọ bí eléyìí òrè ọ̀dọ́ lọ́ni ìgbà mi ń bẹ ọkùnrin ní atasọ́dọ̀ ẹlòmíì ìgbà mi ń bẹ á sì lọ́kùnrin lóbìnrin ìgbà ń bẹ á sì lọ́lá lórí aníyàwó alọ́kọ kò sí bímọ tó fi kó láyé ọlọ́run ní òun ló bá ti ń ṣe lé àlímù kọ́díìrì alimun qadir ọba onímọ̀ lòun tọ́tọ́ sí kálukú ló ń ṣe fún yẹn ọba alágbára lòun bóun ṣe lágbára òun nu tí ò sẹ́ni tó lè yàn lọ́wọ́ ẹ̀wọ̀ ọba yìí náà ni ọba tí a dúpẹ́ fún lórí gbogbo rẹ̀ tí ó ṣe fún wa ọba yìí náà lọba tó rán ànábì iṣẹ́ sallallahu alaihi kí wọ́n ṣe àwọn ànábì ọlọ́run tó síwájú rẹ̀ ń sẹ́ sí gbogbo ayé ọ̀ràn àwọn tó síwájú ẹ̀ ń sẹ́sí àwọn àjọ wọn nìkan ṣùgbọ́n àná Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn sí gbogbo ayé pẹ̀lú òdodo kó máa jẹ́ olùpolongo ìdùnnú fáráyé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ sọ́lọ́wọ́n ba lẹ́nu yóò lólé ayé rí akúkú rí aṣẹ̀mí rí nù sàárè àjíǹde ìdájọ́ gbẹdàlì kíámà kó tó máa ṣe kìlọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ tí Ọlọ́run bá sílẹ̀ á lùgbèsè ayé ilẹ̀ ayé lo òru ilẹ̀ ayé lo náà ni ó kù sí ìsẹ̀mí ilẹ̀ ayé lo náà ni ó sẹ́nu sàárè á tó gbé dìde nu ilẹ̀ ayé lọ́jọ́ gbé dàlí kíámà lẹ́yìn náà Ọlọ́run bá wà fi sínú ìyà tó tó pin àbí Ọlọ́run bá kí ajẹ́ni ìyà láyé àti lọ́run àtọ̀rọ̀ ìkẹ́ ìgẹ̀ fún anábọ̀ Muhammad náà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ látọ̀rọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tí yẹn jí sẹ́síwájú ẹ̀ ọgbẹ́nikẹ́ni tí ẹ̀ tí ó gbòkú lójú ọ̀nà rẹ̀ ẹgbẹ̀tọ́ náà bá ti ti ọlọ́run balẹ̀kọ́lá tó ti gbé ànábì gẹ́gẹ́ bí ànábì ọlọ́run títí tọ́lọ́run fi jogun ilé ayé àti bẹ́ẹ̀ abẹ́lọ́run bá ọlọ́ ọ̀nà tí à ń bẹ́ẹ̀ bí lẹ́ni gbogbo náà mùsùlùmí wà lórí ilé ayé lẹ́ni ọlọ́run sì wà ní ọ̀nà ìrẹ̀fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìjẹjọ́ agbègbè tí a tẹnumọ́ jùlọ náà ni ìkẹ́dùn tí àwọn mùsùlùmí tí wọ́n ń kẹ́dùn lóríṣẹ̀lẹ̀ Palestine nígbàtí àwọn Júù tí wọ́n wá tẹ̀dó síbẹ̀ àgbàgbà tí wọ́n kéde State of Israel in 1948 lápẹ́ lọ́dọọdún ni àwọn mùsùlùmí ń kẹ́dùn wọ́n ń pè ní yomu nakba ọjọ́ ọjọ́ kẹ́dùn àdẹ́wò tó ṣẹlẹ̀ sáà mùsùlùmí ní orílẹ̀ ayé jọ́nà lọ́hùn táwa kà táwa di ọdún karùndínláàádọ́rin sixty five years tánà báwo láti nineteen forty eight sí two thousand thirteen àǹfààní ọgọ́ta ọdún àtọdún márùn eléyìí ni ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ sí sọ ní ọ̀sẹ̀ tó lọ báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́ni ayabara díẹ̀ kò níbẹ̀ látara ohun pàtàkì míì náà tó tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó kọjá láì pa àwọn mùsùlùmí adásí torí pé ọlọ́run ọba tó rán ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam inú suratul nahal Quran chapter sixteen aya eighty nine ọlọ́run ní wa nazana alayka al-kitaba tibyana likulli shay'in wa hudan wa rahma wa bishiril muslimin bẹ́ẹ̀ ló sọ ní suratul aniyam Quran chapter six aya thirty eight ma farratna fil kitabi min shay' ọlọ́wọ́ bá ní ìrànà Muhammad aṣọ tí a nìkalẹ̀ fún ẹ tí a wo ní oná lànàkọ́ ní kẹrin tìbúyá náà lè kó lè ṣe tí ń ṣe àlàyé gbogbo nǹkan ẹ̀rí gbogbo nǹkan ní àlàyé ẹ̀bẹ̀ náà lùkọ́ ní kẹrin gbogbo bá a sì ayé níṣẹ́jú kan kejì bá a irú tí lè bá pàdé nù sáré tó di gbangba àlìkíámà bí ó ṣe rí bálíkà mọ́ ṣe rí bákan náà nígbà lọ́wọ́ bá dá ẹjọ́ tán àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ pé àlìjẹ́nà tiwọn bó làjẹ́nà ó ṣe rí wọ́n sọ pé iná bá ní tiwọn bó ní ó ṣe rí gbogbo ẹ̀ lọ́ba ṣàlàyé ẹ̀fọn níbo Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ti bùyá náà lè kúlù ṣe gbogbo nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlàyé ni wàhùdà ní ọ̀nà àmà ni. àánú ni ni bákan náà ìró òdòdó fáwọn tẹ bá gba ọlọ́run bá gbọ́ tẹ mùsùlùmí ọlọ́run náà ṣe nǹkan kù táwọn àṣọ sínú tíà tí sàlùkọ́ ni kẹrì torí díẹ̀ a rí ní táwa ń bẹ ọ̀sẹ̀ tá a kó sí ni ọ̀sẹ̀ tí wọ́n ń pè ní àtòfó ọ̀sẹ̀ ọdún àwọn èwe children day ojú òní Islam fi wò ó a rí i pé ìlú kọ̀ọ̀kan ló ní àsìkò tó mú láti gbà tí UN United Nations ìgbìmọ̀ àgbáyé tí wọ́n ti kéde ẹjẹ́ ààyè ọjọ́ kan sọ́tọ̀ fún àwọn ọmọdé tá a máa pè ní ọjọ́ àgbáyé àwọn ọmọdé ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n fún olùkọ́ kan láǹfààní kó mú ọjọ́ tó bá wù lọ́dọ̀ tí wá ń bí nàìjíríà wa àwa mú twenty seven may ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún àwọn olóyìnbó òun náà ni ọjọ́ tí àwa mú kí ni bẹ́ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí bóòlù sì bẹ̀rẹ̀ gbogbo náà la mọ̀ ẹ́ bá ka ìtàn ọmọ ẹ̀dẹ́n lórí ilẹ̀ ayé a rí i pé ìgbìmọ̀ tó tóbi jù lórí ilẹ̀ ayé. òun náà UN tí wọ́n gbà yí pé àwọn ọmọ ṣe àkóso ilé ayé ìdarí ilé ayé bó ṣe ní dàrú bẹ̀lá máa darí ẹ̀ sí bí wàhálà kan bá ń ṣe lórí ilé ayé àwọn làwọn máa dá láti sí kọ àwọn ní amójútó. nígbà tó pé. wọn à bá ọmọdé lò dáadáa ó ní báwọn kan campaign fún àwọn ọ̀rọ̀ ọmọdé. wọ́n campaign fọ́rọ̀ ọmọdé títí tó fi di 1954 nígbà tó di 1954 òun náà ni UN kéde gbogbo àgbáyé pé látàsìkò yìí lọ kílù kọ̀ọ̀kan kọlọ rèé wò kọ yẹ ọjọ́ kan sọ́tọ̀ biantu kéema jẹmí alebule dàn pé gbogbo àgbáyé pátá nàfẹ́ kótó yìí pé wọ́n láti ní yawman alami yali tifol yẹ tẹ́fìlú bíi pé ọjọ́ yìí rèé wọ́n láti lọ́jọ́ kan lórílẹ̀‐èdè tí wọ́n pè ní ọjọ́ àwọn ọmọdé tí wọ́n sì máa ṣe ayẹyẹ rẹ̀ láti gbà yẹn ìkálukú wa ń wo ọjọ́ wo lọ́rọ̀ lọ́rùn láti mú ní ìbámu ìlú kọ̀ọ̀kan ní inú àwọn ìlú pápẹ́rẹ́ Angola ń tiẹ̀ gbàtà fẹ́ mú tiwọn ọjọ́ tí àwọn mú òun náà ní June first ní gbogbo ọdọọdún ní Angola àsìkò àwọn mú nìyẹn àwọn Argentina gbàtà fẹ́ mú tiwọn second Sunday inú August òun náà ní àwọn mú Australia gbàtà fẹ́ mú ghana mú second Sunday in July bí ìlú kọ̀ọ̀kan bí ó ṣe mú nìyẹn àyàfi UK nìkan ní Britain làwọn ní òsì dáhùn fẹ́ fi ṣe nínú gbogbo àgbáyé àwọn nìkan ni wọn ò ní ṣírẹ́ǹde gbogbo olú yòókù pátá lónìí wọ́n sì sọ pé kí ló fà á wọ́n ní ní ti ń bẹ ń wájú àwọn ọkọjá kí àwọn tó ní ọjọ́ kan lọ́tọ̀ fún ọmọdé ṣùgbọ́n nàìjíríà ti wá ń bí àwa mú may twenty seven kódà ìjọba ó máa ń di kílẹ̀ public holiday fún primary school and secondary school ní ọjọ́ yẹn ṣùgbọ́n náà wo ni àgbà ṣe ní nàìjíríà yìí ètò ọ̀pọ̀jù náà ni pé kí wọ́n kọ́ àwọn ọmọ jọ sí àyè kan káwọn ọmọ march kí wọ́n ṣeré wọ́n sì túká kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìgbà tí àwọn tí wọ́n gbé kalẹ̀ gbé kalẹ̀ wọ́n ní aim objective aims and objectives tí wọ́n fẹ́ kí wọ́n fi ọjọ́ ẹ̀ àṣẹ nínú ẹ̀ òun náà ni ata akhihi pé àwọn ọmọ tí wọ́n bá wà pọ̀ yìí kí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ báwo ni a ṣe jọjọ́ máa yá the spirit of brotherhood kó lè wà bákan náà wà tafahum báwo là á ṣe gbọ́ àgbọ́yé ara ẹni tábàjọ wà exchange of understanding lágbájá ẹ àwọn tí wọ́n fẹ́ kí wọ́n fọjọ́ ìṣe àwọn kan báyìí ni bákan náà wàlúmùhábà àti ìfẹ́ kó kírètì ìfẹ́ láàrin àwọn ọmọ kéékèèké láàrin ara wọn lẹ́yìn náà kí wọ́n tún fi rán aráyé létí òkókò láti fà ẹ̀tọ́ tí ọmọdé ní ẹ̀rí ẹ̀tọ́ tí ọmọdé ní ṣùgbọ́n àwọn àsìkò kan bẹ náà tun tí wọ́n di kílíà ẹ̀tọ́ ọmọdé tágbọ́dọ̀ fún tí wọ́n sì ṣe òfin lé ní lè lórí àwọn èròǹgbà wọn rèé táwọn náà bá wò èròǹgbà tó dáa ni mọ̀tàbá báyé ṣe ń ṣe lé ní nǹkan mi lọ́ọ́ dáa ilé tí a fi ń gbé ìbàjẹ́ kalẹ̀ táwọn máa fi ń sìranù bẹ́ẹ̀ bá wo ẹ bá ń gbọ́ ẹ̀wọ̀n tẹlifíṣàn láwọn ọjọ́ yìí ẹ lè rohun ìdùnnú kan bẹ́ẹ̀ nítorí àwọn kan tí ba ìgbésí ayé ọmọ jẹ ni bí wọ́n ṣe programu rédíò the same thing bẹ́ẹ̀ bá wà ní abá tó wà kọ́ wa irú ibi tí wọ́n kọ́ wa níbi tá a wà yìí ẹ bá ṣe kò ń gẹ́ ọmọ tí wọ́n bá kó wa bíi. gbogbo dáadáa tí ń bẹ lára ọmọ yẹn tá a fi dára ni wọ́n gbọ́n dànù níjọ́ kan péré yẹn lẹ́ni ọjọ́ ìbàjẹ́ ni lẹ́bìrì àwọn míín inú àwọn mùsùlùmí wọn ní káwọn ọmọ àwọn bá máa bá gbalùdẹ́jọ́ náà wọ́n yọ jáde wọn amójútó lẹ́ni ìjọ kan yẹn lè omi ń bẹ yẹn bá kó débi wọn yọ borí yẹn kó lórí yẹn wọn náà fẹ́ kọ bẹ ẹgbẹ́ pé ọmọ mi kò jó rí ẹgbà ni ó fi jó ẹgbà ni ó fi jó ẹrí eléyìí ó jẹ àwọn aburú tó pọ̀ àwọn tí wọn gbé kalẹ̀ ìtí wọn torí gbé kalẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn wọn sọ di nǹkan mi ọ ànàbà kọjá nísìnyí léyìí tí wọ́n ṣe lọ́nbì ìran kan rú ẹnu kò sẹ́ni tó lè rí pé téèyàn lè jẹ ọmọlúwàbí èèyàn kọ́ máa lẹ̀sìn káyọ̀ tẹ̀sìn kú káwọ ohun tí jọmọlúwàbí ṣé ń tí ẹ̀ ń rí mbẹ ìwọlọ́jọmọlúwàbí mbẹ ká má tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn rárá ọmọnìyàn rere bó ṣe rí bó ṣe rìn torí díẹ̀ ló sọ yìí pé ọ̀tọ̀ ni tí àwọn tí wọ́n gbé kalẹ̀ gbé kalẹ̀ fún ọ̀tọ̀ ni tí àwọn èèyàn sọ́dà lórílẹ̀ ayé lẹ́nu ṣùgbọ́n níbo lèmi fẹ́ wòjú lẹ́nu náà ni pé níbo ni Islam fi ọmọ sí ipò ni Islam ló fi ọmọ sí pàtàkì ọmọ nínú Islam. Si yàtọ̀ pé àkàn ń bímọ lásán wọn là ń bì. àgbáyé wọ́n lè máa ṣe ayẹyẹ ọjọ́ bí àbí wọ́n lè sọ ọjọ́ ọmọdé ó tó bí ojú bẹ́ẹ̀ lọ pàápàá bá mọ ìtumọ̀ tí jẹ́ ọmọ pàápàá jẹ́ sọ pé kéèyàn ṣayẹyẹ ọmọdé àwa mùsùlùmí kàkà kú jùlọ tùpẹ́sìn wa ló mójútó ọmọ jùlọ bó ṣe pélé ni à ń bímọ ni tá a jẹ́ mùsùlùmí láì lámòjútó gbogbo ohun tí islam fẹ́ ká ṣe fọ́mọ lápòfó ẹ̀ láwùjọ àmùsùlùmí látara ìlẹ́kọ̀ọ́ islam wa torí díẹ̀ láàfi wo ibo ni islam fi ọmọ sí èyí ò lè mọ ibi tí islam fi ọmọ sí. Si àyàfẹ́ tó bá kọ́ ẹ̀kọ́ islam ẹni bá kọ́ ẹ̀kọ́ islam jinlẹ̀ yóò mọ bẹ́lẹ̀ ọba ṣe ka ọmọ bíbí kún tó bí ẹ̀sìn wọn ṣe kọ́ ọmọ bíbí tó bó ṣe kà kún tó bí anabi muhammad sallallahu alaihi wa sallam bó ṣe kà kún tó àkọ́kọ́ agbọ́ ọmọ pé ẹ̀bùn ọlọ́run ni tẹ́bárà nìkan tó bímọ ká máa pé ẹ̀bùn ọlọ́run bá ní ọmọ tí ò ṣeé fowó rà kò bí wọ́n ṣe lè lówó tó láyé kó wá sọ pé ọwọ́ á náwó náwó náwó náwó tó gbé wá náwó náà àfi rọ́mọ yàtọ̀ sí ní ìsìn ojú ń ta ọmọ látara òsì ọ̀gá tó gbé yàtọ̀ pé yẹn lọ ra ọmọ ọlọ́mọ àní mo fẹ́ bímọ owó kọ́ lèèyàn fi bímọ àwọn èèyàn ṣe ṣe ṣe ṣe ṣe kódà ẹ tọ́lọ ọrọ̀ ọmọ gan tọ́lọ ra ọmọ ọmọ pé kò lè dénú ẹ̀ lẹ́yìn náà àánú ti máa bẹ lára ọmọ tẹ́ èèyàn bí kò lè sí fọmọ tá a rà tó gbọ́ lọ́wọ́ bá lọ kádàrá síbẹ̀ ẹ̀rí ọmọ tí a bá tí ò jáde lára wa tá a lọ kóra kò lè dàbí ọmọ kò lè dípò ọmọ tá a bí kò sí ṣe bẹ́ẹ̀ látara ìrìn tí ọkọ àtìyàwó rìn kí wọ́n tó bímọ ó lọ sí kádàrá ẹnu lọ́run fi sọ fún anu suratu ṣúra nígbà tí ń sọ bóun ṣe jẹ́ sí wa ó ní láì múlẹ̀kù sàmáwá àti wọ́lá ọlọ́run ló ń lò ní ìjọba sánmà àtìlẹ̀ yakhluqu man yasha ó máa dá ń tọ́ba wù hún ni yahabu liman yasha inatha ẹni ọba wù tó kàn wù hún yóò sìn wọn a sì gún lọ́mọ láǹbẹ̀ obìnrin ni wọ́n máa taari sí bóbi kìíní obìnrin bóbi kejì obìnrin tí ó fi kó láyé kò ní bí mi ju obìnrin lọ ọlọ́run ní bó ṣe jóbi yẹn náà ó ń boni ẹ̀bùn ni hibà ó bákan náà wọ́yà abúlémọ̀ yẹn ṣáàdùkú pàṣẹ wùhún ọkùnrin ọmọ tá a rí sí gbogbo ẹlọ́run sì fi hàn lọ́dà lára àwọn anábì ọlọ́run ẹ̀wọ̀ anábì Ṣuaib anábì Lut alayhi salam wọn àgbẹ̀ ọkùnrin obìnrin gbogbo ọmọ wọn. ọlọ́run bò fún wa lọ́kùnrin kankan ẹ̀sùn wo Yakub kò bóbi kankan gbogbo ọmọ ìpàdé ọkùnrin ọlọ́ni ọ̀sẹ̀ ojú ọdún koran wa iná àṣà bá wọn á lóbìnrin wọn á fún lọ́kùnrin gbàmbé ó lè bí pọ̀ wọn méjì ló bí ọkọ ọkàn ọkàn obìnrin ó lè bí wọn nígbà tí bí kan ọkùnrin bí tẹ̀lé agbègbè ló ń gbogbo ẹ̀ wòyèdè náà yẹ sọ abasi bá sì wù wọn yàrá gan ẹ dààmú dààmú dààmú dààmú dààmú dààmú dààmú dààmú gbogbo gbogbo ntẹ yẹn ló lẹ́lò àwọn aládùn ọ̀sàdùà ẹ̀ máa yẹ àdúrà àfọwọ́sẹ̀ ẹ̀ máa yẹ àgbo ẹ̀ máa yẹ àgúnmu ẹ̀ máa yẹ ọ̀sẹ̀ ẹ̀ máa yẹ ọ̀sìpìtù ọlọ́ni kó kò ní gbọ́ olùlùmọ̀ á sìn ẹ̀ lágàn ìnáwó alẹ́ mu kọ́dé yìí kẹ́lẹ́ bá a máa gbóhùn ọlọ́run àlímù onímọ̀ lòun ẹni tuntun sí kálukú ló ń ṣe fún un ṣùgbọ́n ẹ̀yin lè rí láì dáa ẹlòmíì ń bẹ kọ́ bímọ yẹn ní òfurufú rere ọlọ́run yóò wá àwọn ọmọ kò ní rí tí ò ní lọ́run fi ṣe fún un ṣe bí inú káà ọmọ alọ́sọ bàbá àti ẹ̀dì rí tí wọ́n fi dọ́ náà ọmọ ní bí lọ́ni ọmọ yẹn lọ sábà wọn wọ náà ìyá àti bàbá pẹ̀lú òun náà tí wọn ọ̀bọ wa bí ma wọn rògbọ́lọ́ bó sọ̀rọ̀ fáwọn. lọ́ni ìnà àlíyìnmọ̀ onímọ̀ lòun tọ́tọ́ sí kálukú òun máa tọ́tọ́ sí kálukú kọ́díìr alágbára lòun ti pé bùbù ntọ́ba wù lòun sí tí o sẹ́ni tí o bí òun léèrè lọ́pẹ́ gbọ́ ọtọ́ ọba bí ma ọmọ adúpẹ́ fọlọ́ láì fi kórìíra ọmọ kan àtọmọbìnrin àtọmọkùnrin yẹn gbọ́dọ̀ kórìíra ọ̀kan a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọ̀kan jù kan lọ kámọ pẹ bùn ni oore Ọlọ́run ni kò sí bóyá dáadáa kan la ṣe fún un tó fi ṣe bẹ́ẹ̀ ó wù ni ẹ̀sìn kọ́ lọ́rùn fi fún yàn lọ́mọ rárá o ìwà kọ́ fi fún yàn lọ́mọ ọkọ̀ sáà wù ni jẹun fún un tó bọ̀ wá tọ́lọ́ bá ti fún ọlọ́run ní gbà ó ọlọ́run jẹ́ wọn lálùbáríkà àwọn tí ò tí ì fún ọlọ́run bá àlekẹ́ ọlọ́mọṣà ìbánirẹ̀ wọn lẹ́kún torí díẹ̀ tábà wo Islam a rí i pé Islam kọ̀ọ̀mọ̀kún tó pọ̀ tí wọn bá ka tí Islam ẹ máa bá àwọn àyè tó pọ̀ tọ́lọ́ ti ń sọ̀rọ̀ ọmọ fakọ̀rẹ́ inú ẹ̀ ní báàbù nìkan gbàtà lọ́ba ti ń sọ̀rọ̀ ìgbéyàwó ẹ bọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá a ṣe fẹ́yàwó bá a ṣe lọ́kọ bọ́lọ́ba ti ń sọ lọ tí ànábi ń sọ lọ táwọn afá ń sọ lọ abọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ táàbùn pàtàkì ọmọ gbogbo ènìyàn ṣe níyàwó gbogbo ènìyàn ṣe lọ́kọ níbi àmójútó ọmọ ti bẹ̀rẹ̀ nìyẹn kéègbà tó bá tó dáyé látò kakún kátó lọ́kọ kátó fẹ́yàwó ibẹ̀ làbójútó má ti bẹ̀rẹ̀ ní islam ìjọ kan ní pé fún musulmi mọ́nà sallallahu alaihi wasallam ó ní takhayyaru linutufikum fẹ̀yìnàlẹ̀ yìí kàdà sars ó lẹ́yìn mùsùlùmí tẹ́lẹ̀ gba ọlọ́ọ̀bá gbọ́ nípa ti wọn àná muhammad ẹsẹ̀ sábẹ́ ẹ fẹ́ da nǹkan ọkùnrin yín sí àtọ̀dí yín ẹ fẹ́ dà sí ẹsẹ̀ sáré bẹ́ẹ̀ náà lóbìnrin kó ṣẹ̀ṣà àtọ̀ tó fẹ́ kí wọ́n dà sí lábẹ́ wọ́n torí kíni wọ́n ní fẹ́yìn náà lẹ́ẹ̀dẹ́ kẹ́dẹ́ sars wọ́n torí pé ìpìlẹ̀ àtàkẹ́ tó máa rìn kára wọn. níbi kan wọ́n ní fẹ́yìn náà lè sá yẹ̀lí na àṣìbá ìkẹwà nínú àkẹwà tìhìn náà ó láwọn obìnrin máa bí àbíjọ wọ́n bí wọ́n máa bí máa ju àwọn ẹbí wọn. níbi àkúbi ìtọ́jú máa ti kọ́ bẹ̀rẹ̀ ní nbolodifẹ́ fẹ́ yà nbolodifẹ́ lọ́kọ̀ọ́ ẹ sì rí pé ńgbà tí yorùbá dá àti yorùbá lálàáfíà kí ìròrí burúkú tó dé yorùbá ò ní fẹ́yàwó ń bè tàbí kọ́ wádìí ilé ìbúlá ti fẹ́ fẹ́yàwó yìí irú òran wo ni wọn à ní fẹ́ràn kíran níbo lọmọ wa ti fẹ́ lọ́kọ tí yẹn wá kùmá tí báwọn ọmọ yẹn ní amọ́kọ wálé ní amúyàwó wálé omi ò tiẹ̀ tó ní pààyàn lé yóò ti fún lóyún tán ẹ tó lọ máa ẹ tó lọ máa bẹ̀bẹ̀ wọn tó wọn wọn tó kàn yín lábùkù obìmọ̀ náà sáyẹn obìmọ̀ náà ni obìmọ̀ náà ni o ti kọ́ bẹ̀rẹ̀ ni kí n sẹ́sà níbi ìtọ́jú ọmọ ti kọ́ bẹ̀rẹ̀ ni o sẹ́sà ìyàwó rere sẹ́ ọkọ rere kò lè bá a bímọ rere ojúṣe òbí ojúṣe ọkùnrin ni kó wá ìyàwó rere ojúṣe obìnrin kọ́ wọ́pọ̀ rere ìyẹn ní o ṣe pé ọ̀ràn yẹn ni kí òbí bá ní dá sí mo fẹ́ ní ìyàwó fẹ́ lọ́kọ òbí gbọ́dọ̀ dá sí tábà tún ní àwọn àfẹ́ẹ̀sìn tí ìsìláàmù yé wọn láti dá sí kí ọmọ lè lọ́kọ rẹ̀ kó lè yàwó rẹ̀ bẹ́ẹ̀ wá sí gbé kalẹ̀ nù ìpìlẹ̀ àkọ́kọ́ nù mélòó rú ẹ̀ wọ́n wá kùmọ̀ lórí ilẹ̀ ayé lẹ́nu. gbàgbá tó wá sẹ̀sà ìyàwó tá a sẹ̀sà ọkọ tán lórí bá a fẹ́ ọ̀tọ̀ ká tó wá wo bó o láti ṣe nìka bó o láti ṣe act ìtakókó yìí ìdánpẹ́ ní al-aqdu sahih ìtakókó yìí tó ní àlàáfíà bẹ́ẹ̀ náà sì ń bẹ al-aqdu ghairu sahih àtakókó yìí lóòótọ́ tí ò lálàáfíà lẹ́nìí nínú wàhálà tá a tún ní láwùjọ wa òní àga ńlẹ̀ Yorùbá wa yìí bóun yẹn ṣe ta kókó yìí tó lálàáfíà níbi tí Islam ti lálàáfíà bí i Saudi Arabia ìjọba ni ó yan àfa àti ọwọ àtakókò yìí kì wọn ti kọ lẹ́kọ̀ọ́ nígbà tó bá jáde yunifásitì tán yóò tún wá lọ sí sẹmínà bí yẹn ṣe ta kókó yìí kì ìjọba tó wá fún ní àṣẹ ẹ̀nà ń pè ní mazun ẹni ìjọba yọ̀ǹda mú kọ́ ta kókó yìí kì pẹ̀lú májẹ̀mú tó yẹ kó wà lára ẹ̀ mọ̀lẹ́ ní síbẹ̀ lọ́wọ́ rí kódà mi bẹ àfa mi adérípanilẹ́kẹ àdúgbò náà lọ́ta kókó yìí ó gán sáwó kò ìtọ́fẹ́ ké gan kò rí ké wọ́n torí pé òun ni àfa bàbá ìyàwó torí masáàtẹ̀ ni bàbá ìyàwó ti ń kírun òbí ò wá ní àkídẹ́sìn àwọn tó kéèyàn nígbàgbọ́ tó pé rú wọn rè wọn ní kọ́lẹ́bẹ̀ látàkókò yìgì nínú ṣẹlẹ̀ Islam gbogbo wa rí jákujàku kótó wa tún kan àwọn àwọn wàhálà tí ń bẹ nísìn àwọn alága dúró tí wọ́n wà ń bẹ ìyàwó wọn mùsùlùmí bí wọ́n ṣe ń kọrin Jésù wọ́n mọ̀ kọrin Islam wọ́n mọ̀ kọtaláwo wọ́n wà fáwọn afáàsórí ìjókòó. Titi ń gba aago méjì bá kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n tó gbé mẹ́kìlá fa lọ́wọ́ oná wà ní ma ń tí ó wù wọ́n ti gbà pé àtakókò yìí náà nù kí wọ́n tó wá dákẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí mutí kò tí wàá kan wọ́n ran wọ́n ran wọ́n náà ń gé kéèkì wọ́n fò ká síra wọn pátí pátí tí ò ní pẹ̀lú ìsìlámù kankan rárá bóòlù làṣà wà fẹ́ bímọ rẹ̀ tó gbá àárín rẹ̀ lóko ọ̀ràn yẹn ní akudu nìkan sahih kójú wa kan ọmọ kpalakpala kàtí ẹn bẹ́ẹ̀ ta ni sìn tí wọ́n ti ẹ̀ béèrè bàbá ìyàwó ma wọ́n ti so yigi wọ́n lò lamiru skul olólórí àwọn ọmọ skul dání kẹlẹ́fẹ́ bàbá jà sí wọ́n bá mú lọ gbé kan wọn náà ti so yigi erisa àti rasaki sinna ni wọ́n ń ṣe báńkì wọn bí sinna alihinna àlè so yigi lẹ́yìn ara lé obìnrin bàbá láti yọ̀ǹda èèwọ̀ ni wọ́n jọ kan náà lọ bá sanu basiri ẹnìkan ní bàbá ìyàwó wọn yọ̀ǹda láì pé kò ń fẹ́ yàwó wọ́n bèèrè lọ́dọ̀ sanu basiri pé kí ni kò ń ṣe ó ní wá ṣe sùúrù ni ó wá ní ìlà mẹ́ta ó ní ká máa sọ́bàrà asábìlìkà irú sùúrù asábìlìkà fi ṣe three hundred three hundred years torí pé okùn ìjánu ìyàwó owó òbí lọ́wà àìfi ṣeré a lọ bẹ́ẹ̀ ni òun ló ń làṣẹ yẹn tí o bá ti júlẹ̀ àṣẹ òsínú káwọ́ ọmọ mi lọ ká lọ fẹ́ ni bá ṣe wá rí nìyẹn nígbà bá tó wọn ah, inú àmójútó inú kàkúsílámù ka ọmọkún nígbà bá tó wọn atakókò yìgì tán. ó dá pé ní adab firash ẹ̀kọ́ tá a fi bára ẹni lórí bẹ́ẹ̀dì lálẹ́ ajọ́ àkọ́kọ́ téèyàn ọkọ ẹ̀rẹ́ o ìyàwó ẹ̀rẹ́ o kó tó lásìpọ̀ wọ́n á yẹn fìlà tóbi yẹn bá nírun tọ́ níjọ́ yẹn á fìlà wọ́n á sàlùwàlà ọkọ adó síwájú wọn sẹ́yìn wọ́n á kíra ká méjì kẹ́ńtẹ̀ tó súnmọ́ra wọn yẹn yóò wá fọ́ lé obìnrin ẹni wájú báyìí ani allahumma inna as'aluka khayraha wa khayra ma jabrata alayha wa a'udhuka min sharriha wa sharri ma jabrata alayha anabi muhammad anabi sallallahu alaihi wasallam yo lohun obìnrin tí mo fẹ́ yìí mo ń tọ́lọ́dọ̀ rẹ̀ oore tí ń bẹ láàrin ní kó jẹ́ kí n rí mo ń wẹ lálábò má jẹ́ n rí aburú ẹ̀ rárá àbútọ̀ dámọ́ lára tí bíjà jẹ wà láàrin ọkọ àtìyàwó kò ní le jù lẹ́yìn yẹn wá lọ́wọ́ kú kí wọ́n fẹ́ ṣeré ìfẹ́ ó ní gbogbo ẹ̀dá bá ti fẹ́ bá ìyàwó ẹ̀ ní ṣeré ìfẹ́ tọkọláya ó ní ìyàwó alẹ́ sàdúrà bisimilahi aláwọn jẹnumuna ṣetán ojú ṣetán mọ́ra ṣetán pẹ̀lú ọlọ́run bá mo fẹ́ súnmọ́ ìyàwó mi tàbọ́kọ mi fẹ́ súnmọ́ mi lé èmi àti ìyàwó mi jìnnà sí sùn tí ẹ àṣepọ̀ yìí bá dọmọ lẹ́sùn jìnnà sí ó léyìn òní ṣerú àdúrà bẹ́ẹ̀ kíyàn bí ọmọ kọ́ máa mélòó lẹ́ni tó wá mọ̀ táwọn afáàjẹ ẹ̀kọ́ wa mo fẹ́ kí n kọ́ lọ́jọ́ márẹ́jì ní kótó lọ́jọ́ márẹ́jì wá dọ́ba ọyẹ kí n ti wá bó ṣe ṣe o eléyìí ni o bàbá ti kọjá ń jọ àkọ́kọ́ yẹn kọjá nu láíláí láfi rí bí Islam ṣe mójútó ma tóyún bá tó wá dúró ó tún ní àdá abdulhamid bó la ṣe bóyún lò tó gbọdọ̀ wálẹ̀ èèwọ̀ ni kóyún wálẹ̀ ẹ wọn ní ẹ̀mí ọ̀fẹ́ bímọ ẹ lọ yọ dànù a ìpààyàn ní jẹ́ bẹ́ẹ̀ bó bá ti dúó dúó nu bó bá ti dúó dúó nu níta wọn afa gbà ni pé wọn ti pé wọn sọ pé ìyá yìí lè bímọ yóò pẹ̀lú tó ní yóò kú o ìgbà yẹn ló tó di pé wọ́n lè ṣe oyún yẹn láti dáàbò yá wọn gbẹgbẹ àtàbí tó àbímọ́ o ọ̀ràn nu bá ti lè dúó ló bá ti lè bóbi ẹ̀sùn tó fi dúó o dúó nu O dúó nu ẹ̀ mẹ́ta tábí ti tó àrò tábí wọ́kọ́ ló lówó ọlọ́run ló lówó ọmọ kọ̀ọ̀kan sì ń bọ̀ pẹ̀lú àsìkí ẹni tí wọ́n ti dẹ́rù òsì bà wá wọ́n ti yọ ìgbàgbọ́ tó lálàáfíà nú ọlọ́run kò fún wa báyìí láti máa rí ọ̀rọ̀ tába ti bọ́ wa tó bímọ tán nínú àmójútó gbàrà bá ti bímọ lẹ́ẹ̀bá yàtọ̀ sàdúà tọ́ ìpẹ́ ní ọgbẹ̀bí ọmọ bá jẹ́ mùsùlùmí ló pé tọ́ ìpẹ́ Islam bá lálàáfíà ni ẹni tí ó bá gbẹ̀bí fún ìyàwó wa òun láti jó obìnrin tó jẹ́ mùsùlùmí tábà wá rí ló tó kan obìnrin tí kìí ṣe mùsùlùmí tábà wá ló tó kan ọkùnrin mùsùlùmí tábà wá ló tó kan ọkùnrin tí kìí ṣe mùsùlùmí bí a ṣe tónu ọwọ́ ẹ̀kẹ́ ń sàdúà tábà ti bímọ lẹ́ẹ̀bá yìí kódà kí a tó gbé kónú ẹ̀jẹ̀ kila do ana ujudu bi kalimati tammati min kulli shaytan wa amma wa min kulli ayni lamma ana muhammad onu bo mata bá ti wí fún oni gbogbo nti jẹ́ ojúkójú ẹ ọwọ́ kọ́wọ́ gbogbo kan ma oni egbe fún kan kò ni wọn bá náà dára ọmọ ọba yá àdúrà tá máa ké fún un ó náà ní àdúrà tí ibrahim tó fi tọ́jú ismail àti ishaq ó náà làdúrà tó náà fi tọ́jú hasan àti hussein àdúrà tàbí amọ́mọ́sẹ́nu udu bi kalimati la tammaati min ko seetọni wa ama wa min ko laayi ni laama lẹ́yìn la wa kpẹnu si létí ọ̀tún awa sọ̀rọ̀ kọ si kókó tá a fẹ́ kó jẹ́ lẹ́yìn náà àwọn afa kagbẹ adọlẹsẹ kama si létí òsì pépé àwọn yẹn sọpá di si ẹlẹ sùnmọ àwọn afa kan gbàgẹ bíi bínú kọmi jòsì yàrá mọ rẹ mọ tó lọ ẹ̀rí àmójútó ma nìyẹn táà bá wa rẹ ní tó bá bá ti tó bá pé ìrẹ la ìrẹ bàbá ọmọ bá sọ pé ìyàwó ẹbí wọn ti débẹ̀ àdúrà tọkọ sínú tó o bá mọ ọ máa fa àdájọ bọ ṣe àgbà kọ fún ẹ lẹ́nu agbẹjọ́ pé tahnik tí ò wọ́pọ̀ mọ́ tahnik á gbé ọmọ yẹn lọ fún àwọn àfáà gidi àwọn èèyàn rẹ̀ lásìkò anáṣà sálà anábì ní a ti bí màlúù màdínà ní wọn lọ gbé bá àwa jẹ dàbí dùn sí lẹ́nu tí ó kọ́ná a máa fọ tọ́ lábá yìí a fi tọ́ àwọn yẹn a máa fi sọ́wọ́ ẹnu ọmọ yẹn yóò wà tọ́lọ àlùbáríkà fún gbogbo àwọn ọmọ táwọn bèsè bẹ́ẹ̀ fún ní àlùbáríkà ní ọjọ́ ọmọ ńlá ńlá ńlá bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wà wọ́n lọ gbé bá a fa ẹ̀sìn ènìyàn ọlọ́run asadua satanic alifidàbí ò ṣe alifóyin ṣe ohun tó bá dùn lẹ́yìn àfi lè ṣe ó fi sọmọ lẹ́nu kó tó lẹ́yìn náà lọ́wọ́ kú àlàkín sunu ọmọ ó tún bá ṣe ṣe súná súná tá a tó fọ yẹpẹrẹ mú Imam Bayhaqi inú àdìsẹ ó ní àná sọ pé ayu anas kóńgbà yọmọ ẹdẹ yẹn ìnákùn tó rọ dúnà lálẹ àkẹkọtì yọmọ lìkìyà májì kàmá tó ná salatul khams ọkọ sọsọ lóun tó bá dọjọ gbèrè àlìkàmá ó ní kálukú yín ní Ọlọ́run bọ dàdó síwájú Ọlọ́run bàbá yìí ó ní bẹ́ẹ̀ ṣe yanjú wákàtí márùn tẹ́ kí láyé ìkàlùkù ṣe yanjú sunu ọmọ tó bá bí wọ́n tó bí márùn ọlọ́mọba ọdọọdún wájú ọlọ́ba pé bóòlù ṣe súná ọmọ rẹ márààrún sọ bá tẹ̀sìn mu àbí ọba mu síbẹ̀ tó bá tẹ̀sìn súná nu àmọ́ iye ẹlòmíì bímọ tó yẹ lọ bọ́lọ́hún tó kọ́ wọ́n ti dẹ́rù súná bàbá kọjá àbí tó yẹ tá a bá ń sọ̀rọ̀ súná súná súná oúnjẹ ní oúnjẹ ní mo alọ́ kankan sísinsin ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀bà yẹn sì rí kì í sọ̀rọ̀ àyàn ní gbogbo yẹn ní tó ṣe pàtàkì níbi súná nǹkan náà nínú mere sì rèé méjì mbẹ ló jẹ mọ́wó àkọ́kọ́ mbẹ ó dání pé anabi sọjọ tá a suna súná ó ní yusamma yawma masabi ọjọ́ keje ní a suna súná ọjọ́ keje tá bima bá bima tá na bá bímọ lẹ́ni jimá ọjọ́ tó ní rẹ̀ nù sẹ̀rẹ̀ islam. bó ṣe wà ní ṣẹlẹ ìsìlámù tó bá kọjọ kejì ẹ bá wà bọ ẹ tó kọjọ méje míì ó jẹ kọjọ kànlá tí ẹnì bá tó ń bọ ẹ tó kọjọ méje míì ọjọ́ kọkànlélógún tábà wá sí lẹ́yìn kọkànlélógún mọ́ ẹni ọjọ́ la lè ṣe yẹn lórí kejì lọ́dọ̀ àwọn afa wọn kọ ka méje méje mẹ́ta yẹn ná méje àkọ́kọ́ méje kejì méje kẹta kí lóun fẹ́ ṣe ń bẹ̀ ó lákọ̀ọ́kọ́ tá a sì ní pé nínú ẹ̀ ní pé yọ̀ọ́lá á fàrí fọ́ọ̀mà yẹn máa fa orí fọ́ọ̀mà ni lọ́jọ́ keje yẹ wọn bá kan náà inú ẹni wọ́n yóò bá wà ní o á pẹ̀ràn fún un báyìí pé ọmọkùnrin ni wọn pẹ́ tí yẹn bá ló lọ́wọ́ kí yẹn pẹ̀ràn méjì báyìí pé ọmọbìnrin ni á pẹ̀ràn kan lẹ́yìn náà wọ́n yóò tata a máa dábẹ́ fún un a bá lè dábẹ́ fún keje a lè dìlé yẹn ní ìbámu bò lálàáfíà ọmọ yẹn wọn kó tó di pé ọmọ yẹn ó lọ ilé ọkọ àbí ó níyàwó ń bọ̀ dábẹ́ fún gẹ́bí sẹ́rẹ́ islam atọ́kùn àtòmí láti dábẹ́ fún sẹ́rẹ́ islam ṣùgbọ́n tó kún nípa ju tóbìnrin lọ. lẹ́yìn náà bọ́ọ̀lù sàmà àwọn aṣọ lórúkọ. ṣùgbọ́n ní tá a bá fà yẹn wọ́n fẹ́ ká lọ wọ́n lọ́dọ̀ àwọn goldsmith kí ló ń wà ní góòlù kí ló ń wà ní ziliva láàfin sàrà láàfin sàrà fáwọn èèyàn irun sì máa ń wọ̀n jura wọn lọ ìgbà mi bẹ́ẹ̀ tẹ̀mí ni wọ́n ju one thousand lọ mílíọ̀nù wọn two thousand three thousand four thousand ní ìbámu bá ṣe pọ̀ sí alọ́sẹ̀ sàrà ìyẹn ọ̀nà wa lówó ṣùgbọ́n odi ziliba máa ń kiri bẹ́ẹ̀ ló máa ju two hundred lọ two hundred naira lọ bẹ́ẹ̀ ló ju five hundred lọ ṣùgbọ́n ti góòlù máa ń wọ́n tọ́lọ́ bá ṣèyàn lólówó ti góòlù yẹn kó mu dání tọ́ba gbé irú ẹran tá a pa fún léyà náà là á pa fún súnà ọmọ lọ́jọ́ orí nílàlàáfíà ẹran wá rè ẹran ló ṣe kókó jù ìyẹn lè pẹ́ ẹran kọ́ hántútù bó bá wù ó lè dín bó bá wù ó lè bọ́ ẹni ọba ló lọ́ni ẹni ọ̀ra oúnjẹ sí tábà lè pẹ́ ẹran kórè yẹn lè má ra oúnjẹ sí ó ti pa súnà náà nù bọ́ọ̀lù bá ṣe bùn yẹn láṣìírí mani pé pé ńgbà mi ń bẹ bá pé Islam alálàáfíà ni tẹ́nìkan bá bímọ nu jama wa nínú owó tá a masalasi yẹn lè yọ ńbẹ nígbà tí a bá ti rówó tí ì pẹran a bá pa torí pé abá amúwọ̀ yẹn kó lọ́rùn ni agbọmọ yẹn lọ́wọ́ èsù àrùn tiẹ̀ lọ́wọ́ lópin nígbà mi ń bẹ ọmọ mi ń bẹ tí òjò wúlò láì pa sún náà wọn pẹ nìkan ní ọmọ máa ń balẹ̀ tí ọmọ ọba gbọ́ràn tí wọn bá mu dọ́dọ̀ ẹ̀ tí wọn mu dọ́dọ̀ àfa pé ọmọ yóò gbọ́ràn tí ọkọ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ pa sún náà bá pasúnà ni ẹ lọ pasúnà ẹ ó ń tó kó òun èsì ní ẹjọ rìn ànábìjọ tá a bá pasúnà ẹ láàyè ayé sùn ìgbẹ́rẹ́ ọ̀ràn àǹtó ọ̀ràn wọ́n gbọ́ mọ́ yọ owó ẹ̀kọ́ wò sẹ́ ń gbogbo eléyìí nínú àwọn ọ̀nà Islam tọ́lá kalẹ̀ láti máa bá bá a ṣe bá ọmọ lò nínú ẹ̀sìn àwọn láfi rí pé ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn wa kọ́ ọmọ tó pọ̀ kótó wa kó bó láṣẹ tọmọ títọ́ tìlákàyè títọ́ tó kún ara títọ́ ti mà títọ́ tẹ̀sìn torí pé ẹ̀bùn tọ́lọ́mù bá bùn wá tọ́lọ́mù bó sì bí alẹ́ ọjọ́ ìbùdàlẹ̀ kíámà ọ̀nẹ́gbọ̀n Muhammad sọ̀sọ̀ra ó ní kúlù kún rọ in wọ́n kó mọ̀sán ara yàtì gbogbo yìí ni a dáná jẹ láti bẹ́lẹ̀ rẹ̀ á bí ilé rẹ̀ náà tẹ́ ẹ̀ dájẹ́ ó ní baálé ilé adáná jẹ ní bóòlù sàmójútó lé ẹ̀ sí lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ abiléèrè ìyàwó náà bóyá ló mójútó mẹsẹ̀ abiléèrè lè ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀ka ọmọkún ká lo àǹfààní children day tí wọ́n sọ yìí láti da ìfẹ́ padà sáàárín àwọn ọmọ wa ká bá wọn lò dáadáa àgàwà tí a bá ní school Islam kí àwọn ọmọ kọ́ ṣe àwọn tí ó ṣe yí pé wọ́n bàtọ́ ọmọ jẹ́ lọ́jọ́ kan ṣoṣo yìí káwa ní ètò fún wọn ní ìlànà tó dáa wọ́n lè se quiz competition ìdáhùn àti béèrè wọ́n lè se drama tí ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ wọ́n lè sọ̀tàn àwọn èèyàn ńláńlá fún wọn tí wọ́n ti lapa lórí ilẹ̀ ayé tí wọ́n lapa nínú ẹ̀sìn gbogbo àwọn kan dáadáa ẹni ká gbé kalẹ̀ fún yàtọ̀ sí kí wọ́n máa jó kí wọ́n sọ wọ́n dọ́mọ kọ́ ọmọ tó gbọ́ ọmọ lọ́lọ́ tó ti lọ gbégbé gbogbo wálé tí wọn ti ba gbèsè ayé ẹ jẹ káwa tó ṣe lórí ẹ lànà sọ pé látàkùnrin ìmọ à ẹ má jẹ gọlù gọlù fọlúfọlú pé táwọn yẹn bá ń ṣe dáadáa ẹ má dáadáa ẹ má ń ṣàìdá ẹ má ṣàìdá ẹyẹ dára yín yàtọ̀ ní wàláàkín wà tìǹbù àǹfọ̀sàkùn ẹ̀yà ara yín sọ̀tọ̀ báwọn yẹn bá ń ṣeré iná ẹ̀ máa ṣe máa ń ṣe ti ọ̀dà ẹ̀yẹ má bá ń ṣe ti ọ̀dà bẹ́ẹ̀ kó bá ní wà àwọn ọmọ náà kọ́lọ́mọ̀ bá kí ó bá wọn wọn àti wọn ti bí náà ọlọ́wọ́n bá ní wò bá ní tọ́jú wọn kátó rà dọ́kọ́ lọ́nkó gbàdúrà wa.